الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن لي قرابة أصلهم ويقطعونني وأحسن إليهم ويسيئون إلي وأحلم عليهم ويجهلون علي فقال الرسول صلى الله عليه وسلم فإن كنت كما تقول فكأنما تصفهم المل ولا يزال معك من الله ظهير عليهم ọ̀gá wa Abu Huraira ọlọ́mọ́sàbà sàlékún ìyọnu fún o tí ó gba àwọn ọ̀gá wa àwọn sàhábà nẹ́gbà Muhammad ó ní òjíṣẹ́ olúwa alẹ́kùn tí a ti gbé ọmọ bá o ó sọ báyìí fún wa àbí Abu ní anna rajulan qala ọkùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam qala ya arákùnrin wa bá nàbí onírè òṣìṣẹ́ ọlọ́run inna li qarabatan afiluhum wa yaqta'unani. àwọn mọ̀lẹ́bí tèmi eré ìdí wọn náà máa wí lọ́kàn rẹ pé a máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí a bóyá pọ́ọ̀fù ọmọrú àwọn ẹbí tiwa yìí àwọn ẹbí àgbákò ànábì báwọn náà sọ̀rọ̀ o ọkùnrin wa bá nàbì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rá àwọn mọ̀lẹ́bí tí ọlọ́run tó èmi pọ̀ mọ́ wọn. asiluhum wa yaqta'unani èmi ní ń sún mọ́ wọn bí n bá ti ń sún mọ́ wọn àwọn ń gbé ọwọ́ mi wọ́n ń lé mi dànù. bí n bá ti ń sún mọ́ wọn làwọn sì ń ṣe kí ni làwọn ń ta mi dànù. uhsinu ilayhim gbogbo dáadáa tí n bá ṣe sí wọn wàyí sí ìhúná ìlàyé aburú ni wọ́n fi san padà fún mi. nígbà àdánwò mọ̀lẹ́bí tó ń nínú o bóun bá ń ṣe ń ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ làwọn ń fi kíní dá padà aburú àìdá. wà á ló mú àánú kódà bí ọ̀rọ̀ bá fẹ́ dàbí ìjà ní mọ̀lẹ́bí tá a fẹ́ gbóhùn sókè síra wa tó fẹ́ dàbí asọ̀ èmi ni màá ní sùúrù gbogbo sùúrù mi tí wọ́n á ní yìí náà wọ̀rẹ́ jihaduna alayya ìwà aláìmọ̀kan làwọn tó ń fi rọ́pò rẹ̀ fún mi o wọ́n rò pé mo gọ̀ ni o. n rò pé mọ̀lẹ́bí ìwọ tó ń gbọ́ mi náà lè burú jù báwọn lọ. kí lànàbí wa wí kọ́dà bọ́ ọba nírú mọ̀lẹ́bí bẹ́ẹ̀. faqala rasulu sallallahu alayhi wa sallam. kọ́lá nàbí wa dá arákùnrin lóhùn pé lẹ́yìn kóńtà kàmá àtàkùn bọ́ba yìí pé bó o ti rí òun bó o ti ròyìn ara ẹ̀ yìí lórí a kò rire o. fàkà ànàmá ìsìnkú mọ̀lẹ́mẹ́lì. ìwọ iná tó gbóná ló ń fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ jẹ táwọn náà kó mi hàn. wọ́n ń ṣe dáadáa sí wọn àwọn ń fa burú rọ́pò ẹ̀. ìwọ́n ń fa àwọn mọ́ra àwọn ń lé ọ jìnnà ìwọ ní sùúrù ọ̀nrọ́jú ìnira tí wọ́n kó bọ̀ àwọn tó ń fi wà ìmọ̀kan ìwò òmùgọ̀ san fún ọ à wọn mọ̀ ní ìgbà tó ń rọ nítorí gbóná ọ̀hún ìgbà tó ń rọ sí wọn lẹ́nu àwọn náà ṣe ń jẹ́ àmọ́ wọ́n wá lọ mọ́ o wala yazalu ma'aka minallahi zahirun alayhim tó bá rí mi tó ń ṣe bó ti ní òun ṣe yìí assurance ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀ pé agbára wọn yẹn kàn ó olúwa ń bẹ lẹ́yìn rẹ̀ olúwa ń bẹ ní kíni ń bẹ lẹ́yìn rẹ̀ kí ni oògùn sọ tó jù yìí ń lọ wọ́tọ̀ bá ń wá sọ kọ́lọ́run wà lẹ́yìn rẹ̀ ẹni ọlọ́run bá wà lẹ́yìn rẹ̀ ẹnì kan lè kápá rẹ̀ ànábi ní bọ́ọ̀ bá ń ṣe bó ti ló ṣe yìí. صلى الله wasallam lọ́mọ o wàlá yazalu ma'aka min Allahi zahirun àlejò ìlú ti ọlọ́run kíkún ọlọ́run kò ní yẹ kò ní bò kí ọmọ ẹgbẹ pẹ̀lú rẹ lórí wọn kọ́ra bí wọn bá fẹ́ sàbúrú kà sí ọ. torí náà mọ̀wùlẹ̀ mú kọ mọ̀lẹ́bí rẹ kan lọ lé ológun wọn tún kàn dánwò rẹ ni. dáadáa ni ọmọ ṣe sí wọn ànábì níbi ọba ń ṣe dáadáa sí wọn kọ́dà gan ń fa burú rọ́pò ẹ̀ ọ̀n protect ara rẹ̀ against wọn nù agbára wọn ní ká ọ. èyí táwọn náà sì ń jẹun báwọn náà bá gbọ́ káwọn náà mọ̀ pé kí làwọn ń jẹ ọ̀hún iná ń tó gbóná èèyàn máa ṣe dáadáa sí yẹn èèyàn máa fa burú rán ẹ máa fa burú dá padà fún un. torí náà eléyìí náà akhrajahu muslim alimami muslim ló gba hadithi ńláńlá yìí wá káfí kún kànáà tá a kà náà asomara àwọn kọba yìí laysa alwasilu bilmukafi hadithi kànáà kànáà tá a kà ní ọgbẹlẹ yìí náà ànábìlẹ ni tí ń bẹ bí pọtọlọ ńlọrọ ó ṣe dáadáa fún kìí ṣẹni tí ń sàn tí ń san ẹ̀san o wọn ṣe fún mi èmi náà ó ṣe fún wa tí wọn bá ti ṣe fún mi èmi náà ò ní í ṣe fún wọn wọn tí wọn náà máa sọ pé àìwọ lọ gbá wọn mọ èmi à ní wọn bá ti gbé wá ń gbígbóná à wọn bá ìdí ń ho lọ́dọ̀ tèmi náà ọdà ní wọn bá ń gbé gbígbóná wà wọn máa gbé tutù fún wa oore ní fún ọ ànábìlẹ orí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam in the long run ọlọ́run lè padà pé káwọn náà wá ṣe làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn náà padà máa ṣe làákàyè tá a ah, kí látún fẹ́ kárakùn yìí ó ṣe ọ̀padà rẹ̀ ní tọ́lọ́run ó ní kó ní làákàyè ní wọn kọ́ àtà ah, àtẹ́dàkùn kí látún kí látún fẹ́ kí láfẹ́ ó ṣe à ń bu kò bú wa à ń ṣàbúrú sí ń ṣe dáadáa sí wa bí wọn bá sì ṣe bẹ́ẹ̀ assurance ìtọ́lọ́run ní náà tó ọ pé ọlọ́run bẹ lẹ́yìn rẹ o. tọ́ gbèsè àgbọ̀ iná lílo rẹ̀ olùwàmọ́sàsẹ́ rọrùn fún wa o wa اللهم ala nabiyina muhammadin wa alihi wa وصحبه